أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ọ̀sùpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáàwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kọ́ mọ́ bá nábì ní àtàwọn ará lè ràtàwọn sọ́kábà rẹ̀ ọjọ́rọ̀ ọba kó sànú àwa náà kọlọ́run òbí wa àtàwọn àlùfáàwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá اللهم سأسع عن البوالاة والقيامة أكرا وعقاب وصيوبت وعقبوي الإسلام هيتي أسعين فواقية ما وايه كلوك ولو بلين رمضان ميوجو صندي ni aago márùn-ún rọ̀lẹ́ sí aago márùn-ún àbọ̀ ọlọ́ọba àmbẹ̀ ìṣẹ̀lẹ̀ àfihàn bẹ́ẹ̀ lọ́nàbà àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n fi ìrànlọ́wọ́ rántí sí wa tí a fi rí ètò náà ṣe ọlọ́wọ́ sọwọ́lẹ̀ tààrí ah, account number wa náà ni jaiz bank account number náà ni 05 05 69821 jaiz bank kókò account náà ni umar bin khattab islamiyya inú àwọn tó fún náà yẹ́ sí wa lẹ́yìn ramadan yìí òun náà ni aláàjì ìṣẹ́fíò shehu shafiu muhammad wọ́n fi wá ń tẹ́ abọ́ ní ẹ̀rọ àdáńtẹ́ sí wa málàmá ìdáyà bọ́láńlé yusuf bí málàmá ìdáyà bọ́láńlé lawal fi two thousand rẹ̀ sí wa àrùdíwán akẹ́lógún ó fi ten thousand rẹ̀ sí wa ọlọ́wọ́ sọ wá lẹ́sàn-án rẹ̀ ọmọ gbàgbé pé ìrànlọ́wọ́ iná ni mo mú tẹ́ lọ ẹ̀kọ́ à ń kọ́ nípa kùrán náà ni kúrò náà ni sọ́ọ̀sì àkọ́kọ́ ìpìlẹ̀ àkọ́kọ́ ní gbogbo ọ̀rọ̀ islam inú ọlọ́run wí annabi wí sallallahu alaihi wasallam ìṣọ́lọ́n sallallahu alaihi wasallam lọ́sílẹ̀ sí kàkódà olóhun ti wá àti bí jíjẹ fún wa annatik wa samit bi asakit èyí tó ń sọ̀rọ̀ àti tó dákẹ́ èyí tó sọ̀rọ̀ náà ni qur'an ń bá wa sọ̀rọ̀ jojúmọ́ gbogbo akálímẹ̀ nípa kọ̀ránì yẹn mẹ́mọ̀ ó kéré àṣùgbọ́n aláàárọ̀ yóò kéré sókè ìtọ́lọ̀ ń sọ fún wa fún wa nù yóò kéré mẹ́bí yóò kéré sókè ìtọ́lọ̀ ń sọ fún wa fún wa nù yóò kéré iṣẹ́ ìtọ́lẹ̀ sálọ lè sùn tábàbí lọ bábí kí sálà lọ sùn ìtọ́lọ̀ ń sọ fún wa nù kí gbogbo wa gbìyànjú àti mẹ̀túnmọ̀ kọ̀ránì náà láti gbìyànjú àti wà mọ̀ nǹkan Qur'an ó di yé wa ọlọ́mọdé àṣẹ́wọ̀n fún wa lẹ́yìn náà ń tí wá ti pàtàkì jùlọ fún wa láti wà mọ̀ nǹkan Qur'an pé ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ káàrí bá ní Sahih Muslim ó ní inna Allaha yarfa'u bi hadha al-kitab aqwaman wa yad'u akharin Allahu akbar ọlọ́run ó ní inna Allaha anábì sọ dájúdájú ọlọ́run bá يرفع هذا الكتاب بأقوام ولو الله سبحانه وتعالى تتعى القرآن هي في الدواء كذا إذا آخرين عما كذا يكلمون ربما يكلمون القرآن وما جاء خلفها يوم الدواء ní wọ́n gbà tí a bá gbìyànjú àti wọ́n mọ̀ nǹkan Qur'an táàdé ń mọ̀túnmá rẹ̀ táàdé ń ronú sí táàdé ń fi ṣẹ́ṣe táàdé ń múlò. bí wọ́n á kọ́ra wọn kọ́ yọ̀ọ́ wọn ètò wọn mọ̀ nǹkan Qur'an tó fi ṣẹ́ṣe sínú lè gún olóńgbò láàyè tó gbé pé ìmọ̀ kùránà tó mà eléyìí yọ ìrẹ̀ fẹ̀rẹ̀ ni lẹ́yìn náà ó tún fi tẹ̀lé pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé wal Qur'anu hujjatun laka aw alayk Qur'an yóò máa jẹ́rìí fún ẹ àbí yóò máa jẹ́rìí lórí yóò tó bá àmì Qur'an حجة لمن عمل به وتعذر بآدابه قرآن يوم جهد قبل في الشيء ربي إيوا قرآن يمولو كما وسيدة عائشة رضي الله عنها أكنا وتابعون أو أكنا وتابعون ما و أين الذي بجو أداكم أكاكيرو يفوا إيوا النبي أكاكيرو يفوا النبي فوا إذا كان معاوي أولي آه إليه أولي آه kókó alukur'an ìwà nẹ́bí ni kur'an ẹ̀ríkà kur'an gbogbo tí kur'an bí ká máa ṣe àbí máa ṣe kan tẹ̀lẹ́ dáadáa kásò dodo kásò àwọn òbí wa kásò kan ẹbí kí máa kírun pẹ̀lú jama làwọn ọkùnrin obìnrin kí wọ́n yẹn tẹ̀lẹ́ tẹ̀ ọkọ wa káfà ọmọ wa ń tẹ́lẹ̀ bí àtẹ̀yẹjú gbogbo alábàgbé wa kásò dáadáa sí wọn kásò kọ́mọ̀sí mùsùlùmí ni àwọn ẹbí wa kama sí dáadáa sí wọn kọ́ ọkọ́ sí mùsùlùmí wọn àwọn òbí wa kama sí dáadáa sí wọn kọ́ sí mùsùlùmí wọn kama sí kọ́ sí wọn. ilẹ̀ afúnukọ́ alukur'an ìwà rẹ̀ alukur'an ni ọdún bá fi kur'an lẹ̀ sí ọba lò ee eh, léyìn yóò kura jẹ ìyá ni bí wọn fà bàbá wa sheikh mahmoud abubakar gumi ọlọ́wọ́ bá kọ́ sí dáadáa láàyè ọ̀rọ̀ gbólóhùn lẹ́kùnà ẹ̀kọ́ ńlá kan ni ẹ̀jẹ̀ ajá àwọn aláìpẹ́ wa padà sí àwọn ìtumọ̀ Qur'an ìdùnnú wa ọpọlọ wa ẹ̀jẹ̀ ajá padà sí kí ni ìtumọ̀ Qur'an ẹ̀jẹ̀ máa ń ka Qur'an ká máa wò tún máa rẹ̀ wò wọ́n dẹ̀ máa ń sọ fún mi fáwọn yẹn tí àwọn táwọn aráàlú yìí ọlọ́run bá wa ṣe púpọ̀ jù ọlọ́run sáà náà púpọ̀ jù wọ́n ti tú Qur'an sáwọn èdè púpọ̀ wọ́n ti ti sílẹ̀ yòókù tí wọ́n ti bolo ọba gbọ́ lọ́dẹ wọ́n ti wà wọ́n ní ka àwọn kùrán ní kọ́ kàfíìmá rẹ̀ wọ́n fẹ́ yorùbá ní àwọn bàbá wa wọ́n ti kùrán sílẹ̀ yorùbá wọ́n ní kàfíìmá rẹ̀ àwọn ṣe Kamaluddin àwọn bàbá wa gọ́ọ̀tọ̀s bàbá wa dìndí àwọn bàbá wa fáwa àpòkìtọ̀ Abdulrazak aláró àwọn dókítà Ibrahim Abdulbaki ti wo gbogbo àfojì àwọn bàbá yẹn wọ́n ti tú àwọn kùrán sílẹ̀ yorùbá wọ́n ní kàá baka Qur'an aya mẹ́wàá baka aya mẹ́wàá ko ka sumare ko se bi Abdullah ma Mas'ud radiyallahu anhu kula wa sabi an sallam ama kuma ko Qur'an abi ma shi shi ne da ba aya mẹ́wàá ko Qur'an ama sumare a be in ka fa atin su kale a de bere bo ra se a ti shi ka ti mẹ́wàá bi ku wa ni lo yi ni ati bena e lo fa kanu àwọn afa gara ni ka kada radiyallahu anhu النبوي رحمه الله قل لم يجالس أحد القرآن أحد إلا قام عنه بزيادة أو نقصان الله أكبر كما قال رحمه الله قل لم يجالس هذا القرآن أحد أن يكون يجلد القرآن يقول ومن قال من ومن سوى ذنب القرآن ما قال إلا قام منه بزيادة أو نقصان إنه كجنبه قالوا عليكم إيماني عليكم ملئ عليكم دادا ọlùkfẹ́ẹ̀lì àbíkú díkú bẹ̀ gómi ni pé fi ziyada ti aisi imani wala khair in amila bihi yóò ma àlékún rẹ̀ yóò ma imani rẹ̀ kún àti gbàgbọ́ àti dáadáa àti fìtìtì wọn nùkfẹ́ẹ̀n min zalika in ahbala o wọ̀dẹ́ ya akókà tó bá ti wá àìní oore nínú ìjókòó yẹn nìyẹn ọlọ́mọdé àfihàn fún wa ní ìjókòó kùránì ọlọ́ọ̀bà ọlá kùránì karim ọlá aláìlọ́lá ṣé ìlọ́fà nípa àwọn afáàfin ṣàlàyé fún wa ní gbogbo ògbà láti rí pé kíni à ń gbìyànjú láti máa lo àwọn ọ̀rọ̀ kùránì yìí nínú àwọn tó yẹ ìwọ́tọ̀ wà mọ̀ nípa kùránì tẹ́niyàn rẹ̀ dáa bọ́ọ̀ wọ́n mọ̀ pé àwọn ọmọ ìtakọ̀ àwọn èèyàn wọ́n ti jẹ́ wọn ìfún إمام وامعد ما تقوية ما ما تقوية ودي فنار فنار فنار دابينو إناني إناني إجاني وام أبيوا أسوى قرآن لك ما تقوية سنة كي وقامنا تقوية سيئنا نوباكي هكي لا صاحب القرآن بتقوى الله في السر وعلى وعلى وعلانيه واكثر بعلمه وعمله ودي الله تعالى يريد تلاوته وحفظه القرآن منه سبحانه وتعالى وانتبعهم من القرآن وانتبعهم من القرآن pé òun wá wọ́wù ìpayọ̀ ọlọ́wọ́ bá libáṣọ tẹ́kùwà ọ̀yọ̀ kó pé wọ́wù ìpayọ̀ ọlọ́wọ́ bá ní kọ́rọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ ó dẹ̀ lá ní àti iṣẹ́ tó ń ṣe yóò ìmọ̀ tó ń wá yóò òun wá ní láti bọ́ ju ọjọ́ náà bá tí máa ti ṣìdáwà kí n ṣe ni kó lè bá rí àlékún ìmálẹ̀ kí a lè kó dáadáa nípa títún ṣe yìí eléyìí náà ni ọlọ́run fi ṣe àríkú dáadáa fún min àdáàbì nínú tí a kó tó ṣe ìjàkálà bí àkàlà kí kùrán ṣarífà lẹ́yìn náà kó a rí pé kùrán àwọn ìwà kùrán bí ọmọ máa wá sí títún pàtó àdébì sílám bí jẹ́ ìwà tòun náà تعدى بآداب الكريمة أو في القرآن حجة أقلي نان يوم مالو يجعل القرآن ربيعا لقلبي kó lè bá jẹ́ dáadáa ìdùnnú ayọ̀ fún ọkàn rẹ̀ ó di ẹyìn ilé náà ni ó fi wúlò fún ayé àdìlálì kìyàmà ibi àfáwà abdulrazak ibn abdulmohsen abdulbadr tí ó fi ṣàlàyé fún wa lẹ́yìn náà àfáwà faisal bisabil rahimahullah innama a'udhu bil qur'an li amal bihi wa asa qur'an kan kan bi shi asa qur'an kan kan bi shi ó ní yẹwà jẹ́ agbìyànjú láti máa ka Qur'an náà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún wa ni bí òkú ṣe lágbára tó yẹn ọlọ́wọ́ ni law anzalna hadha al-Qur'ana ala jabalin لرأيته خاشئا متصدعا من خشية الله مثلك مثال نضربه على الناس لعلهم يتفكرون قالوا ان ضوء كده والجبال او تالع اكلب لي ايبه قالوا ان قران يشوف كده لو قالوا تمام يعني ẹni ti fi bọ́rọ̀ bí tẹ́mi ènìyàn tí wọ́n á kó kọ́ ní òkè ni wọ́n ń bá sọ̀rọ̀ wọ́n á tọ́ ọba ju ẹrẹ ọba di nkúlọ́gbọ́dà nù fún bẹ̀rù ọlọ́run kan kọ̀ náà náà lọ́lọ́run wá sí wọn fún mi àti rẹ láti máa kà láti máa fi nírọ̀rùn yìí dẹ́kun bá fi sí sí kálífà wà nù àwọn tó dérẹ́ tàbíkàdámà àsìkò yóò tó nǹkan láti ń rọ̀ wá ká sì ràn lọ́wọ́ kálífà àti ní wákàtí kàbíjú bẹ́ẹ̀ lọ kọ́lọ́ ọba kó sáà nù kọ̀ọ̀kan wa alhamdulillah ẹni tó bá ní bílẹ̀ rọ̀tà fọ́rọ̀ mi nípa islam ó lè bèrè tí wọ́n fi yé wa ó dá pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulah. àwọn mọ̀mọ́ wa tí wọ́n fi ìbéèrè ránṣẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún yín lẹ́yìn àdúrà wọn wá ní ẹ̀dàpọ̀ ìdúró àti ẹ̀ṣin ní pé àwọn obìnrin níbi tí àwọn jókòó sí ọlá pé arúgbó kan bẹ̀rẹ̀ sí àwọn ògbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ yín àwọn àsìkò ríran ìpè tí bá kúrò sórí títí ọlọ́run bá kẹ́ báwọn dáhùn àwọn ìbéèrè lórí ètò àdúgbò kan tí máa wáyé ní ọjọ́ sunday ìbéèrè àkókò tí wọ́n béèrè ni pé wọ́n ní àwọn tó ń pé àwọn àfáà yẹn bí léèrè ń bẹ̀rẹ̀ pé gbólóhùn ọ̀kúnlàdọ́lá láti náà tí ẹ̀ máa ń sọ pé ẹ̀yin lẹ́bi fún fún àwọn gbogbo ìwé àdéhìsì pátápátá àwọn òrí ọ̀rọ̀ yẹn níbẹ̀ dákò kí ni àlàyé lórí rẹ̀. alhamdulilayi rabbil alamin lóòótọ́ lọ́lọ́kọ̀ fún ọmọ ọmọ wa iná ẹlẹ́sìn gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń lọ àlùbáríkà ọlọ́run tó ń lọ àlùbáríkà ọlọ́ba lóòótọ́ wọn bẹ̀rẹ̀ báyìí pé ọ̀rọ̀ gbólóhùn pé wà inna kulla bid'atin dalalah wa kullu dalalatin nar pé èmi ni mo fi kún ní ìtọ́lẹ̀ láyé ọ̀rọ̀ anábì ìtọ́lẹ̀ láti fọ̀rọ̀ anábì kún àwọn ọ̀láyà bí mo sọ mẹ́ẹ̀ ó láwọn ọ̀láyà bí i ẹ̀yìn bí dáa tẹ́ ẹ máa fi ọ̀rọ̀ kọ́rọ̀ ànẹ́bì sẹ́lẹ̀m ó ní mọ̀sán fún jẹ́rìn pé irú agbègbè jẹ́ pé ìrámọ̀ àmọ́wátì ti dùn ààrọ̀ sọ́dọ̀kà ìrọ̀lẹ̀ pàtàkì lẹ́jẹ̀ ànẹ́bì sọ́rẹ̀ ó tó ànẹ́bì sọ́dọ̀ àwọn òkú wa àtàdúrà fún wa àmọ́ ànẹ́bì sọ́kọ́lẹ̀ bí kalẹ̀ gbogbo àwúrà ti tẹ́ ìṣẹ́lẹ̀ ẹ̀rù ẹ̀ lè rí ìmbẹ̀ abẹ́ máa gbogbo wa abẹ́ gbogbo àwọn èèyàn ó di yé wa lẹ́yìn náà ọ̀rẹ́ àti kọ́kọ́lẹ̀ bọ́n sẹ́mi wí yẹn ọwọ́ àánú àdìsí inú ọlọ́pàá mi sí pé àfúrà tó dé rèé ìjọ náà ọkà àwọn àdìsí book of àdìsí mẹ́fẹ̀ẹ̀fà Buhari Muslim Tirmidhi Nasa'i bin Mada àti Tirmidhi Nasa'i Nwalewo ọ̀lẹ́wò kọ́lẹ́wò hadith number one thousand five hundred and seventy seven mo kùsù kan náà kùsù ní fifteen seventy seven inú àdìsí Jabir bin Abdullahi radiyallahu anhuma. قال كان رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته مثل ما تبقى في خطبة وقفاصنا في خطبة قرب وقفاص او وقفاصنا ربعين في خطبة قول ما في حديث يقول يحمد الله ويثنى عليه بما هو أهله يقول بالصلابة إن الحمد لله نحمد ونكبه ثم يقول يعني من يهديه الله فلا مضل له اجعل مناه كسجئ لنا من يدخل فلا هادي لا ما تبقى نوشي لكم انت نوشي منا طلابا إن يعني إن أصدق الحديث كتاب الله في الداج بالأدوج إذا نتشيرها الله نجد ما تبعين إن أصدق الحديث كتاب الله كتاب الله يتبدد نوره نور الله بقى أحسن أحدي أبي محمد صلى الله عليه وسلم يتبدد نون قصر ناني قصر محمد صلى الله عليه وسلم وشار الأمور مؤدفاتها يتبرو دي سنع العمري ناني أولا قصر كتب وناسي وكل مؤدفة بدعة قوانين بو كعب وناسي تتتتتو عدل رولي وكل بدعة الضلالة بو بطرة تنسل بدعة الشناني وكل الضلالة في النار بو شنا جميع يعني الناني ilé wa nù kìtàbù sọ̀láti ìdẹ́yìn ó di à nínú nasáyí àdìnasáyí ó wà nù the six critical babies nọmba one thousand five hundred and seventy seven ní o tó bẹ́ẹ̀ láyé láti fi kọ̀rọ̀ kọ́nà bí àwọn ọ̀rẹ́bí sílẹ̀ afáàfin náà kàwé tó bẹ́ẹ̀ láyé láti kọ̀rọ̀ kọ́nà bí àwọn ọ̀rẹ́bí sílẹ̀ ni wọ́n mọ̀ kọ́nà jọ pé man kálọ̀ bí alẹ́ yà mọ̀tò àmì ìdánilẹ́yẹ báwo àmọ̀ kọ́nà bí nìyà àwọn afẹ́fẹ́ náà kọ́lọ́ àdífẹ́ gbogbo akọ́gbọ́ mọ́ mi kí n sọ kí n mọ sọ ń tọ́jú àyè sí èdè sínú nánu àwọn bí àwọn láyà yóò máa rò pé dúró àwọn pàpà àdífẹ́ pé dúró kàmá ẹgbẹ́ rò zaman kí máa yí bí pàpà ṣe yí àwọn bí àwọn ẹgbẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ wọ́tẹ̀lẹ̀ mi àwọn gbogbo àwọn ìdìmọ̀ wíwù kí wọ́n kúrọ́ ọkọ̀ ó ti balẹ̀ afẹ́fẹ́ náà gbogbo àgbáyé láti fi tóorùn ọmọ kan bisa lóni aw kama kọlọ rọsọ àbí bẹ́ẹ̀ bí ti sọ ṣé wa wallahu ta'ala alam náà. ẹlẹ́kùn nínú ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ sí wa níbi ìjókòó sí náà wọ́n ní ẹ sọ wípé gbogbo ẹni tí wọ́n jẹ nílé olùkọ́ pé iná ni wọ́n jẹ sí fún ọ àwọn tó bá wọn tẹ̀ mẹ́lẹ̀ sọ̀rọ̀ yìí. ìbéèrè tí wọ́n béèrè bẹ́ẹ̀ wọ́n béèrè bẹ́ẹ̀ bọ̀dí bí sọ yìí kí wọ́n sì ní gbọ́ ni fún ọ̀tọ̀ ni pé gbogbo ọdún bá jẹ́ ní olókùn tó láti owó òkú yẹn nínú ogún àwọn ọmọ olókùn nínú owó òkú yẹn wọ́n ti mú owó tí wọ́n fi dáná oúnjẹ òkú yẹn òkèlè kọ̀ọ̀kan ògúnná kọ̀ọ̀kan dẹ́bìnì kọ̀ọ̀kan ògúnná kọ̀ọ̀kan tó láti mú owó òkú yẹn wọ́n ti mú owó yẹn ṣe fún ẹlẹ́gbàmpù ìkọ̀sọ́fẹ̀ sí ìkéde tó ń ní àfẹ́ tó wù yẹn ọ̀kan nínú àwọn ẹbí òkú ìbá ní àà òkú yẹn jẹun ní owó ọsọyẹ rẹ̀ ní ọ̀kan nínú ọmọ olókùn yẹn ọmọ tó wà nínú ọmọ olókùn yẹn but seventeen years old ṣe ra mọ́tò fún ọmọ yẹn kéde àwọn ọmọ márùn ló bí ìyàwó kìíní bímọ mẹ́rin ìyàwó kìíní bímọ kan wọ́n á ní bàbá ètò ìsọpẹ́ ẹ̀yọ owó fún àfáà bàbá tí bàbá wa tí àjàwọn olówó yìí bàbá mi fún wọn bá thirty thousand bàbá mi gbóòwò ní ah ó ní ah ọmọ yìí bí kí ọjọ́ sí nínú ọdún tó alákòwò bá rẹ̀ òun lábí mẹ́ta tí wọ́n yẹn jẹ́jọ́ kẹta kò yá bílò ní Islam owó wò lẹ́yìn tó ti jẹ owó kéni owó ọmọ òrùka wọ́n ti bá wọn bára pọ̀ òkú Kùránì orí kẹrin lọ́dí ó Kùránì ọwọ́ rẹ̀ ó lè wo kí wọ́n ti Yorùbá wọlé ìbò Kùránì orí kẹrin áyà kẹwàá ọlọ́ni ìnàlẹ́bínà àkúnná àmúwálà yàtíma gólmá àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn ní ìjà àbòsí ìnáma àkúnmọ́ fi bùtù omi ìnà iná ni wọ́n jẹ síkù wọn. wọ́n ń jẹ́ pé owó àwọn ẹbí òkú owó àwọn ẹbí òkú ni wọ́n dáwó kí èso òkú mbẹ̀ wọ́n ti jẹ oúnjẹ ni wọ́n jẹ bídà rẹ̀ ní àdìbọ́nkọ́ àti kòkò kúrò bídà ti dọ̀lálà dọ̀lálà kí nà àdìbọ́nkọ́ ṣe yọ ya pa ọ̀rọ̀ anabi muhammad sallam anabi ní àyè ní kíkàdá lọ fún àwọn ẹbí òkú bẹ́ẹ̀ni àwọn ẹbí òkú ni wọ́n dáná fẹ́yìn anabi sallam bí bẹ́ẹ̀ ìsìláwò ní àlè jáfà sọ́hán ẹ̀dá ọjọ́ ni pé ala jáfà rẹ̀ olùsí ni olóògùn gan olùsí ti jáfà rẹ̀ sí olùsí Jafar amanuli agboli àwọn nabi Muhammad ànábì yẹn sọlọ sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam bàbá tó bi Jafar ń Abu Talib bàbá tó bí ànábì Muhammad india jẹ Abdullahi ba bàbá ànábì Abu bàbá Jafar bàbá òbí wa Abdul Muttalib bàbá àmúlẹ̀ bi wọn inú agbolé kanáà agbolé wọn ẹ̀fọ́ ẹnna jẹ́ ọba fẹ́láìsì àdékèsè lòsì ni wọn lẹ́bi sọ́ba àwọn ẹbí tiẹ̀ àwọn ìdílé rẹ̀ ní ẹbí mi ẹja náà ń jẹun fáwọn ẹbí ìjọba ìdílé àìrójú ìdí àwọn ọmọ wáyé ó di wa lónìí àwọn ẹbí òkú ni wọ́n dáná fẹ́yìn ó di wa ọlọ́run ọmọdé àtàlù wa náà. ìbéèrè tí ó tẹ̀lé bákan náà níbi tí wọ́n ní ẹ̀ka kan wọ́n ní Sheikh Adam Al-Ilori sọ wípé kí àwọn bá kájú pé nínú omi tí ó ṣe nǹkan tútù fún àwọn èèyàn mu bọ́dà jẹ́ pé nínú tútù ni tó ń ṣe bíi tí ìdúná fún àwọn èèyàn mu láti fi lẹ́tí lórí ilé. alhamdulilayi ṣé adama ọlọ́ba akọba akẹ́wọ̀n akọba àgbọ̀n wọn síra àwọn àti mi rí tó bá lọ́wọ́ mi tán pé ní al-islam wa takawu jahiliya ṣé adama bu ẹnu ọ̀rọ̀ àtẹ́lẹ̀ gbogbo àwọn tó dáná lókun ni wọ́n adama sọ pé nta mọ́lẹ̀ Yorùbá ṣé adama wí nù níta mọ́nlẹ̀ yorùbá síwájú káwọn èèbó tó dé síwájú káwọn yẹn tó máa kó àṣà wọn àṣìbọ òun náà ni pé tó kù bá kú mẹ́ta náà wọ́n fi máa fi kàríà rẹ̀ obìnrin nìkan tí ọ̀rẹ́ bá kú ní ó lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nílé náà wí nìyẹn nígbà táwọn gàrbí adé àwọn mùsùlùmí kò ní àwọn ọ̀tá islam dé àwọn adínípa ní kókó ẹ̀jọ́ wa kò ẹ̀rọ pé tó aburú pé àjànáàdà tó kalwọlí na fi bíládì yorùbá wọ́n ń ṣe jànáàdà jẹni jí ń ṣe wòlí na lẹ́ yorùbá wọ́n ní àwọn tó máa kọ́ màálù sọ́kọ̀ ní ọba àṣẹ jẹ lọ́ka wòlí na náà ló ṣe nkálùkùtà ni tó náà ni yóò ṣe sínú àbí ẹ̀kọ́ ni ọlọ́ bá fún ẹ̀yìn wa sí adamu bá fún báyẹn bó ti ẹ̀ dáhùn sí ẹ̀ pé sí adamu sọ ọ́ fẹ́ wí 1979 bí sí adama bàtúrà yẹn ó lẹ̀ sáyẹ̀nsì ó di wa islam wọ́n takalu ní jahiliya ẹ̀ kí sí adama ti sọ pé wọ́n kó kí ẹgbẹ́ ooru wọ́n kó kó bá wọn tutù kọ́wọ́ àwọn yẹn ọ̀rọ̀ tí wọ́n nù ọ̀rọ̀ anẹ́bí sọ̀tẹ́lẹ̀ mi fi ẹ̀má dáná oúnjẹ fún àwọn olókùn àwọn olókùn bá dáná oúnjẹ fáwọn àyàn ọ̀rọ̀ àti islam sí ìdìbò gbogbo rẹ̀ lọ́wọ́ àwọn kan sọ̀rọ̀ fẹ́ẹ́ ní ọmọ sọ̀rọ̀ nípa hajj tí wọ́n ní kíta mọ́tò ní ibi sọ àwọn ní ìfúráàdì ní àdébì ní àwọn abdullahi abbas ní yóò ṣàkó àmì tó ń zara alaikum hijara min as-sama aqulu qala rasulullah wa taqulu qala abubakar umar ibi sọ kan nabi wi ẹnna pé umar wi abubakar wi tí ọ̀rọ̀ ànẹbi àtọrọ ọba iṣẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ abubakar àti umar ọba iṣẹ tí ọ̀rọ̀ ànẹbi sílẹ̀ tí ọ̀rọ̀ ṣe adamu ṣe ọmọ ṣe adamu bá wọn nígbà pé ọ̀rọ̀ ànẹbi ní superior nígbà sọ̀rọ̀ yìí wa ẹ̀rọ sọ pé àwọn mọ àwọn àfáà mẹ́rin tí wọ́n sì karùn-ún tí wọ́n gbẹnu àtẹ́lu kí wọ́n máa gbẹ́lẹ́ bí olóko wọ́n lé àwọn ṣé adam rahimahullah bàbá wa ṣé kamalu dín ńlọrin bàbá wa salawudin lánàá sí ìbàdàn bàbá amudani yusuf ló amudani yìí ní tíra mo ti ní ọkọ bàbá yẹn bàbá alágbàjì bàbá alágbàjì lọ́wọ́ sí ó dá ọkọ bàbá yẹn bẹ́ẹ̀ pé wọ́n bá fi wà éésù alùsùnà fi nàìjíríà olórí àwọn alùsùnà nàìjíríà ní gbogbo bàbá ọlọ́mọ kú bàbá alágbàjì yẹn wọ́n náà fábàlẹ̀ yẹn náà wọ́n dẹ́nu àtẹ́lu pé ìgbà ìmọ̀jẹ̀ ń gbé lóko ìṣẹ́ yẹn náà wí nìyẹn ṣé wa ṣé ẹ̀rọ máa ní wọ̀lúwájú alákùnrin dáìyà tí wọ́n gbọ́n àǹjẹ̀nu olókùn títí alama wí ní síra rẹ̀ títí alama tàwọn sọ́wọ́n ní síra rẹ̀ náà ni wọ́n àgbẹ̀kọ́ kẹ́tù máa fi kọ́ àbí kẹ́tù máa fi tí ìgbóná àbàkì ìyá. ní ìparí ti gbogbo àsìkò ìṣe tí ó kẹ̀ ẹ bá dáa rẹ̀ bí gbogbo àsìkò ní ẹ dákun ẹni tí ń sakura ní èdè Yorùbá àti ní èdè èyìnbó tí ò lọ sí ilé tí ò ní láta ẹni tí lọ sí ilé tí ó. ara òkú ládàá ní lọ́nà fífi tó. ọ̀pọ̀ abílẹ̀ ń kà sí Yorùbá àti èdè èyìnbó yẹn àmọ́ kó gbìyànjú àti lọ sí ilé ó. ó di wa kó gbìyànjú àti lọ sí ilé ó fi dáa jùlọ kọ́lọ́ mọ́ta fọ̀rọ̀ yọ kọ́lọ́ sáà lọ kọ́lọ́ náà wà náà lọ́ba lẹ́yìn náà tó náà wá account number wa náà ni zero márùn six nine eight two one ọkọ̀ account náà ni Umar bin Khattab islamiyya Jaiz bank ní báńkì wa ọlọ́wọ́ sọ̀rọ̀ lẹ́sàn-án gbogbo àtọ́ ní fowó ránṣẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ lẹ́sàn-án rí ọlọ́wọ́ wà pẹ̀lú gbogbo ọlọ́wà ọlọ́wọ́ jálè máa ṣe kí ní ju wá wà lọ ìgbélànà tèmi wọn lẹ́yìn Ramadan yìí kọ́lọ́ mọ́ta kẹrẹ́sì fún ọlọ́wọ́ ọlọ́wọ́ Qur'anul Karim ọlọ́wọ́ láìláà lọ́ọ̀bá subhanahu wa ta'ala dípé ọ̀rọ̀ náà lọ kọ́ kíjọ́ mẹ́lẹ̀ fún gbogbo ọlọ́ọ̀bá náà wa alaikum salam rahmatullah. àwọn ìbéèrè ta ní lórí social media àwọn ìbéèrè wáyé ti telegram ní ìbéèrè àkọ́kọ́ lórí telegram wọn ní assalamu alaikum. wa alaikum salam dana. wọn lórúkọ àwọn jimá tàwọn fíìdì wọn ni ẹ dákun àwọn kọ ìyàwó àwọn lẹ̀ bí ọdún kan nìkan àwọn àwọn méjèèjì àwọn ti wá rí ẹ̀bi àwọn ara wọn àwọn ti parí ìjà pé ṣé ìbéèrè tó wà ń bẹ̀rẹ̀ pé ṣé àwọn lè gba ìyàwó àwọn padà torí ìyàwó àwọn ò fẹ́ fẹ́ ọkùnrin míì tó padà wá fẹ́ àwọn wọ́n fẹ́ àwọn lè gbà padà bí kí àwọn lè ṣe sí alámọ̀rí. ọlọ́run kò kó sànù àtọ̀ fíjì jimá ọlọ́wọ́ bá wọ́n kó sànú rẹ̀ kọ́nà rẹ̀ máa kó bìnrin lẹ̀ kó gbà mọ́ ara ọlọ́wọ́ bá kó sànú wa ó ń sáfìlẹ̀ yẹn kí á ti kíkọ́ lẹ́ẹ̀kan náà ni fún àpò fi lọ́dún kan yẹn ó sì fi yìí ní pàlà alábẹ́ kíkọ́ lẹ̀ mẹ́ta ni ẹ̀dùn ni kó ní ọkọ̀ míì kó sọ̀kọ̀ tó pẹ̀lá kíkọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ ẹ̀ka kéré ni ó ní ìdí kò ìdí míì ẹ̀kan sọ ìdí láti kó kó kó kó parí ìdá rẹ̀ ìdí kó lé rẹ̀ ìdí kó lé àṣọ ìdí míì yọ̀ pàlà wọ́n yá kíkọ́ lẹ́ẹ̀mẹ́ta alẹ́kọ́ aláàkọ́wáyé ẹlẹ́kejì wáyé ẹlẹ́kejì wáyé ìbàdàn kó lọ́kọ̀ míì kó di eyín láti gbọ́dọ̀ pẹ́ẹ́ntì lọ́kọ̀ tó gbígbé fẹ́yàwó mi wọ́n á kọ́ lẹ́ ara o kó di eyín wallahu ta'ala alam náà. lóbìnrin eléyìí wọ́n ní assalamu alaikum wa rahmatullah. wa alaikum salam. wọ́n ní kílọ̀ ọmọ sábà ṣe àlékún ìpanyín. àmì àtúndì wa náà. wọ́n lórúkọ àwọn Ismail Abdulganiyu bíi telegram náà làwọn náà ti fi ìdíje yìí ránṣẹ́ ẹni adágún kí ni ipò islam nípa pos owó táwọn agency pos máa ń ṣáàjà àwọn èèyàn tó ń bá yàn ṣe transaction ẹni tí owó báyìí kí èsì haram kí èsì rìbá. ó ṣe rìbá ni fúkú charge ni owó tí wọ́n fi wọkọ̀ lọ sí bank níbi àsìkò tó ń bank òun làwọn charge rẹ̀ ni kí ṣe haram service charge ni wallahu ta'ala alam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ̀ǹkẹ́ náà rárá ṣe dára fún ìnáwó um, ẹgbẹ́ bí abdulatif lórúkọ mi láti ìlọrin um, ìbéèrè mi ni pé ṣé àdìs kankanwà tí ó bá tún pé kí ẹ̀ mọ rọ́ọ̀kà ó ba àlọ́ àlájẹ́ kí ẹ̀ bá rọ́ọ̀kà kí ẹ̀ bá ti sọ̀rọ̀ látọ́ kí ẹ̀ wá rọ́ọ̀kà àbí pé bóyá ọmọ náà ni àbí ọmọ náà kí ẹ̀ wá rọ́ọ̀kà ọ̀gbọ́n ara rẹ̀ ti bàjẹ́ àǹdáyé ìbéèrè tí èèyàn bá tẹ tí ẹ̀ máa ń tì ń lọ ìrìn tó yẹ kó yẹ bí wọ́n fàkọ́jú ẹni sí ìrìn magrib àbí ìṣá ìpẹ́ kí èèyàn tó jáde kí èèyàn wá tó gbẹgbẹ àmọ́ kí èèyàn wá tó lórí ìrìn wá tún bẹ̀rẹ̀ sí ní kí èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kí ó jáde gbẹ̀mí kí èèyàn ṣe pé ó níbi kí èèyàn sàn gbàgbé àdékọ́bìnrin ẹ̀mí kan náà tó wá jẹ́ pé irú ìrìn zúrà bá sílẹ̀ yẹn ń kí.

bí irun Maghrib ìṣúgbà ìṣáì ìyẹn wá ń tó jẹ́jẹ́ bóòrò tí bá dé láàrin kan tó bá rántí bóòrò ẹ̀kọ́ sí bí wá ti ti rántí yóò máa tó tutù àwọn afá sọ pé kí bá pé áyà tó bá ti kí bá tó mẹ́ta yóò san kọ̀bìlì torí ti gbìmọ̀ kò ní bí ẹ̀kọ́ ti kí ó sì kìlò tó jẹ́jẹ́ rẹ̀ sọ́kọ́ ti mẹ́ta kò sí ẹ̀kan rẹ̀ bí ayà mẹ́ta ni ó ti yóò san bí irun zoro àbí asra fẹ́ kó tó bí pẹ́ ló ti pé pípé òun náà lè fi ìsìn tó bá ti bá kí àdì mẹ́ta tó fi rántí yóò ké jẹ́jẹ́ ẹni bá kíkọ yóò àsìn àdì tí ó ti lékùn nìyẹn ó ti wà Allahu ta'ala alam oníbẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n ní wọ́n mú àdìsí kan wá pé ọ̀dẹ̀ ọ̀tún sí ọ̀bẹ̀ ibn abbas pé wọ́n sọ pé rọ̀tún láti wọ́n máa kàn láti sọ pé ah, kí a má gba àti tó jẹ́ movement láàyè láti wọ inú ilé wa màná ẹni ọkùnrin tí bá ṣe bí obìnrin tí hmm. obìnrin tí bá ṣe bí hmm. ọkùnrin hmm. wípé kí a má gba irú èèyàn báyìí wọ inú ilé mùsùlùmí wọn ni ẹ dákun ṣe nǹkan bí ìṣẹ̀lẹ̀ pé ṣe islam ti sọ báyìí bẹ́ẹ̀ ni ó ní bí sísan sọ báyìí aláwọ̀ sọ bá mọ́ báyìí sọ báyìí pé ọ̀tọ́rìtì ẹ̀dọ́ bàbá nìkan kọ́ ni kí wọ́n á sọ pé ẹ̀sìn náà pé ràwá ò àti Muslim ló fi dá a jùlọ láti bàbí tí a ti yẹ pé àmọ́ inú àbáàzọ inú àbáàzọ ilé yìí ń pọ̀ àmọ́ bá rẹ̀ pé ràwá ò Bukhari ràwá ò Tirmidhi ló fi dá a jùlọ lẹ́yìn náà ẹni bá fi bí ọkùnrin obìnrin máa fi bí ọkùnrin àkọ́kùnrin máa fi bí obìnrin ọlọ́run láàánú àwọn obìnrin máa ń ṣe bí ọkùnrin àbọ̀kùnrin máa ń ṣe bí obìnrin ọlọ́run láàánà wọn àlejò àbí tuntun ìṣẹ̀lẹ̀ ọlọ́run láàánà wọn ọlọ́run ṣe ìdílé wọn ó di yé wa wọláwù tí a là á lọ. ọ̀dà ìṣèjì kan mú wá ń bìdà pé nínú àbámu ló kọ́sí kọ́sí bìdà wípé wọ́n ní ilé mùsùlùmí bẹ́ẹ̀dì mẹ́ta ló yẹ kó wà ń bẹ̀ ibùsùn mẹ́ta ló yẹ kó wà ń bẹ̀ ibùsùn táwọn òbí ibùsùn kan táwọn ọmọ ibùsùn kan fún àwọn àlejò tí ẹlẹ́ẹ̀kẹrin kò fún ṣètàn pé àjíjáde ń dàda ni pé kí ni ìdí nínú ìsìlám fún. always ni o máa ń tún àdéhùn ìwà wọn fún ọkàn nígbà tí ní wọn gbàdúrà bí wọn abáàkù wọn wọn. nínú ìbáàn alright alákùlà àmì ọba jẹ pàdé rí lábẹ́wájú àtàrí kò sí aburú ń bẹ ọ ìsìlámù ọ̀fẹ́ ìsìláàfù ni kò kàn ní bẹ́ẹ̀dì nílẹ̀ tí ò wúlò kò ní yàrá kan fún àwọn ọkọ àtìyàwó yàrá kan wà fún àwọn ọmọbìnrin yàrá kan wà fún àwọn ọmọbìnrin yàrá kan wà fún àwọn ọmọkùnrin lẹ́yìn náà kẹrí yàrá kan fún lòdù lóbi yẹn ni àdìsẹ́ nǹkan wà wallahu ta'ala alam àmì wọ̀ yà kù سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته